الحمد لله الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه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 dájúdájú ẹ̀sìn wa ẹ̀sìn Islam ẹ̀sìn kan ní tó ṣe pé kò lè ṣeé ṣe láì jẹ́ pé èèyàn nímà ìmọ̀ pàtàkì púpọ̀ nínú àti ṣe ẹ̀sìn Islam ní ìbámu pẹ̀lú bọ́lọ̀ ní ṣe fi pa wá láṣẹ àti ní déédéé pẹ̀lú bá nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam bó ti ṣe ṣe tó sì yẹ ká máa wà wò kọ́sì rẹ̀ ìmọ̀ wíwá ó ń bẹ nínú nǹkan tó yẹ kí oníkálukú wa kó gbìyànjú láti rí i pé òun wá nítorí pé gbogbo nǹkan bó ti ṣe wù kó pàtàkì tó ọlọ́run ọ̀sọ́ fànàbì sallallahu alaihi wasallam láti tọrọ àlékún kankan yàtọ̀ sí ìmà. فتعالى الله الملك الحق فلا تعجل بالقرآن من قبل أن يقضى إليك وحيه وقل رب زدني علما ìmọ̀ yìí ìmọ̀ tó pàtàkì ju gbogbo ìmọ̀ lọ ni ìmọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba tó dá wa tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìránṣẹ́ rẹ̀ sallallahu alayhi wa alihi wa sallam ìmọ̀ yìí ni ìmọ̀ téèyàn fi ríran lẹ́yìn ìgbà téèyàn ti jẹ́ afọ́jú. ìmọ̀ téèyàn fi mànà lẹ́yìn ìgbà téèyàn ò ríran ìmọ̀ nípa ẹ̀sìn Islam ó tayọ gbogbo bó tilẹ̀ wò ká máa wò ó kò sí fọwọ́ rọ́ sẹ́yìn ìmọ̀ tó pàtàkì ju gbogbo ọ̀ma lọ. ọlọ́run máa tara àmọ́ yìí a máa ṣe àgbéga fún yàn a máa gbé yàn ga sọ a sì máa tara rẹ̀ àwọn يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات كوعما كاكبينجو láti rí i pé asapásasẹ̀ arúnpárùnsẹ̀ tí ìdí ipá ń wẹ̀ màyí báyìí ọ̀nbẹ nínú nǹkan tó yẹ kí mùsùlùmí kó mójútó lórí ara rẹ̀ lórí àwọn ọmọ rẹ̀ nítorí kóore kó lè bá a jẹ tí ó fi ọ̀ọ́dẹ rẹ̀ tí ó fi jókòó nítorí hadith ti Muawiya ibn Abi Sufyan radiyallahu anhuma tó gbà wá ní hadith tó gúnrégé tó fẹsẹ̀ rinlẹ̀ igba Nabi sallallahu alayhi wa sallam ni man yuridillahu bihi khayran yufaqqihhu fi gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run bá ti rọ rere rò yóò fún ní àgbọ́yé. nínú ẹ̀sìn. a sì rí i pé kò sí tàbí ṣùgbọ́n ìpè ẹni tí ó bá tara rẹ̀ jẹ inú òpè kì í kí la fẹ́ fi ṣe nítorí pé nínú àṣà náà ẹ̀rí tí wọ́n máa màlọ́là ọgbọ́n wa ìpèníjà ńlá lélẹ́yìí jẹ́ fún wa káwọn jẹ́ ni tó ṣe pé ń wá ìmà ká sì jẹ́ kí àwọn ọmọ wa lọ́kùnrin lóbìnrin kan máa wá ìmà nípa ẹ̀sìn ìwá ìmà nípa ẹ̀sìn kò dín ni lọ́wọ́ àti ìwá ìmà nípa ayé kò dín ni lọ́wọ́ láti níṣẹ́ lápá kò sì dín ni lọ́wọ́ láti jẹ́ ni tó ṣe pé ó kan ti á tọ̀ téèyàn fi wá kí ìjà àti ìmu kọ́ rọrùn fún yàn. ìmọ̀wó lọ́fẹ́ fọwọ́ rọ́ṣẹ́ yìí ìmọ̀ tó ṣe pé ọ̀rọ̀ máa ti torí rẹ̀ sọ̀yàn dọ̀mọ̀ àlìjẹ̀nà. nínú àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó kún régé anábì ni mẹ́sẹ̀kẹ́ tọ́rí tariqan yaltamisu fihi ẹ̀lmà. سهل الله له به طريقا إلى الجنة أنا كان fi wá ìmọ̀ ọlọ́run ọba ọ̀nà yẹn ṣe ìdẹ̀kùn fún ibi tí ọba wà lìjẹ̀nà tó bá sọ̀rọ̀ ọ̀mà ìmà ọba fún nítorí pé òfin ṣẹ̀ríya ó fi hàn wá pé al-lafzu idha utliqa insarafa nígbà tá a bá wí gbólóhùn láìlà ìtumọ̀ rẹ̀ a máa já sí eléyìí tó jù nínú nǹkan ìmọ̀ tó ga jù nínú gbogbo ọmọ wọn náà nìmọ̀ nípa ẹ̀sìn nípa ẹ̀sìn Islam akramakumullah ọ̀pọ̀lọpọ̀ ló ti fọ́ ọmọ sẹ́nu à ń kọ́ kí ó. ọ̀pọ̀ àìmọye bàbá làwọn náà sì rọra wọn fún àwọn àmà ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn màmá màmá òun náà ni wọ́n fẹsẹ̀ ń lẹ́sẹ̀ tí wọ́n wá ń kọ́ nípa ìmà nípa ẹ̀sìn ọlọ́run nítorí lélẹ́yìí àmì dáadáa kò ní ìbáàjọ́ ọkùnrin ìbáàjọ́ obìnrin ọ̀rẹ́ yẹn ló jẹ́ lórí wọn kó ní kálukú àwọn ẹ̀kọ́ tí ń bọ̀ yìí lójú ọ̀nà kálíbà nímà lójú ọ̀nà kúta bá nímà yẹn ó lè jẹ́ sábàbí dáadáa fún wa kó di fún wa láyé àmà. alákọ̀ọ́kọ́ nínú àwọn ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ òun náà ni ká ṣe àfọ̀mọ́ nínú ọkàn wa wípé ìmọ̀táwọn wáyé nítorí tọ́lọ́wọ́n ọba nìkan là ń ṣe ń wá nítorí nǹkan mi kìí si nǹkan àforísùn wa ọ̀nà ni pé a fẹ́ fi lé ilé ayé kan mú àbí a fẹ́ fi lé ipò kan bá a fẹ́ fi gbogbo èèyàn láti rí bọ́bá dọjọ́ àti pé pípa gan afẹ́ tara rẹ̀ jẹ́ ọ̀kan nínú àwọn ẹni tí ó máa bẹ láwọn àyè ńlá àwọn àyè tó tó gogoro láàrin ọmọnìyàn jẹ́ pa ní àwa nù. gbogbo tí wọ́n ń wá nípa science and technology àwọn àmọ̀ yìí padà já sí báwọn ẹni tí ń wá ìmọ̀ nípa kéwú ló tiẹ̀ wá tà ní ìsìn ìmọ̀ nípa kéwú ni wọ́n fi ń là ni wọ́n fi ń la lò ìmọ̀ nípa kéwú ni wọ́n fi ń ráyè tí wọ́n fi ń ráyè ìdènà tó fi wá jẹ́ pé ìmọ̀ tó kù tí wọ́n fẹ́ darí ọmọ rẹ sínú kì í ṣe lè là pàmẹ́lẹ́ iná ló lè gbọ́n kó fẹ́ kọ́ kéwú kí wọ́n wọ nǹkan ní ìsìn ṣùgbọ́n tó sáà ní ẹ̀rọ ọ̀dà àní ẹ̀rọ ọ̀dà owó ló fi ń wá ìdí nìyẹn tó fi jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ nínú mọ̀ ń wá máa kí ó mọ̀ ń wá máa kí ó ẹ rí i pé yọ́ọ́ máa dá àwọn ilé kí ó kọjá yọ́ọ́ máa dá àwọn onímọ̀ nípa ẹ̀sìn kọjá yọ́ọ́ kọ̀ láti lọ wá ìmọ̀ yẹn lọ́dọ̀ àwọn ló kọ wípé òun fẹ́ lọ sí òkè òkun òun fẹ́ lọ sí ìdálẹ̀ nílẹ̀ lọ́wọ́báwá ibẹ̀ ló fẹ́ lọ kẹ́kọ̀ọ́ nìwá tọ́ba wa ń dá máa ibi torí pé ilẹ̀ lárúbáwá ọkọjá méje yóò sì kọjá mẹ́wàá ilẹ̀ lárúbáwá ń bẹ lára ìhà áfíríkà táwọn wà àwọn ilẹ̀ lárúbáwá tó ń bẹ lára ìhà ilẹ̀ asia lọ́rùn yóò máa wá tẹ̀sà láàrin àwọn àlù lárúbáwá yẹn ibo lọ ni Sudan a mọ̀ ni Tunis. àmọ̀kí ilẹ̀ lárúbáwá ní Algeria Aljazair àmọ̀kí ilẹ̀ lárúbáwá ní Morocco Almaghreb àmọ̀kí ilẹ̀ lárúbáwá ní Libya àtìmọ̀kí ilẹ̀ lárúbáwá ọ̀nà ní Misr àmọ̀kí ilẹ̀ lárúbáwá ní Yemen kò sì síbi tá a dé inú àwọn ilẹ̀ lárúbáwá yìí tá a lọ fẹ́ tá a ní rẹ́ kọ̀ọ̀kọ́ àwọn arìnkè ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ tó sọ pé la fẹ́ kọ́ abẹ́ nímà nípa ẹ̀sìn tí wọ́n máa fi tẹ̀sẹ̀ fi ṣe ìkẹ́wọ́ wípé ńgbà táwọn bá kọ́ kí n tán àwọn fẹ́ wá sí àwọn èèyàn láǹfààní kí wọ́n jẹ́ ní tí ó ríra àwọn sí wọn láǹfààní kí wọ́n kúrò nínú wá sínú àwọn sí wọn láǹfààní kí wọ́n jẹ́ sí sallallahu alayhi wa alayhi i pé gbogbo ẹnu tí wọ́n ń mọ́lé gùnkè mọ́lé bẹ́yìn ní ìgbà tí wọ́n bá padà kọ́ kí n tán wọ́n máa padà ajá sí òtún bá ń tẹ́ padà bá wọn lórí ẹ̀ ya ni lẹ́nu nítorí pé àníyàn tí wọ́n ní ẹ òun náà ni wọ́n padà mú ṣiṣẹ́ lórí wọn wọn Sudan yóò máa sọ pé sẹ́lẹ̀ bá ń wálẹ̀ Kuwait ni tó bá sọ pé àyè sísílẹ̀ fún Yemen yóò sọ pé báwo ni ti sàwùdí àwọn ibi tó wù ọ́n tó wù ọ́ nìyẹn tẹ̀lé ọ̀rọ̀ wò wò alukurani ò pé méjì irú alukurani tí wọ́n kọ ní sàwùdí ó náà ni wọ́n kọ ní yemen ó náà ni wọ́n kọ ní sudan ṣùgbọ́n yóò wù ọ́n pé kó wọn lọ sí asàwùdíyà àbí kó wọn lọ sí alkuwait àbí kó wọn lọ sí alimarat al-arabiyya al àbí kó wọn lọ sí qatar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí pé nǹkan ọ̀sọ̀ mùsíbẹ̀ yẹn nǹkan rọ́sọ̀mù síbẹ̀ yẹn ibẹ̀ yẹn èèyàn lè rí nǹkan lé ayé èèyàn lè rí nǹkan kójọ mẹ́rin kéwù kéènì táwọn ará ké kéwù tán kí wọ́n máa wá jẹ gbà tí èsì pa máa dànù omi á máa wà mú wala hawla wala quwwata illa billah àníyàn ti bàjẹ́ láti bẹ̀rẹ̀ ìdí tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ilé ayé lásán ni wọ́n wá kí ẹsẹ̀ kékeré afẹ́ kọ́ ọ̀rọ̀ mọ̀ káyọ̀ bá tún fi sọ ọmọlàkejì lórí torí al-ikhlas kọjá pé torí ti Allah wa ma huwa al-ikhlas fi talab al-ilm kí wọn ni wọn pè ní sísá fún wọn nínú pa àwọn àmà òun náà ní kó máa wá àmà lẹ́yìn tó fẹ́ tara bẹ́ẹ̀ gba ìmàkanu kúrò lára rẹ̀ tó sì tún tara pé wọ́n ti máa gba ìmàkanu kúrò lára rẹ̀ ẹni tó lọ́n bá ní kí ọwọ́ jàre ọdọ́dọ́ wọn kọ́ra máa ṣe bẹ́ẹ̀ ibtigha wajhillah lẹ́ni tí ń ṣe bẹ́ẹ̀ fi wọ́n ju ọlọ́run ọba ẹlẹ́dàá wa eléyìí ni wọ́n pè ní al-ikhlas fi talab al-ilm ìsìnkú àmọ́ wá wá mà torí pé mo fẹ́ kọ́lé àmọ́ wá mà nítorí pé mo fẹ́ gun mọ́tò àmọ́ wá mà torí pé mo fẹ́ dènyàn pàtàkì àmọ́ wá mà torí pé mo fẹ́ dènyàn jàǹkàn àmọ́ wá mà nítorí gbogbo àwọn arọ́ lásán ilé ayé yìí báyìí àbí màá fẹ́ lọ. sí ilẹ̀ lárúbáwá lọ ma màá máa ti àwọn ẹni tó wà nítòsí ní múmálẹ̀ ìní kọ́ lọ́dọ̀ wọn nítorí mo fẹ́ ti ilẹ̀ si yẹn gan mo fẹ́ fi bọ́ sí Europe ẹni tó bá wá eléyìí orí ara rẹ̀ ló ṣe okò sẹ́lómì àníyàn gbọ́dọ̀ kọ́kọ́ dà ẹlẹ́kẹ̀jì òun náà ni ọ̀nà láti fi fọ inú wa kọ́ mọ́ nítorí pé òde lásán a rí nù àwọn gẹ́dẹ́gẹ́dẹ́ burúkú ti ń bẹ nínú ọkàn rẹ àwọn àníyàn burúkú àníyàn radarada àfojúsùn rédèrèdè eléyìí ti ń bẹ lára rẹ yẹn ọgbọ́dọ̀ fọ́ọ̀nù nítorí pé òkùnkùn ní kùnkùn ọmọ màánù rẹ ìwọ́n ọmọ bínú rẹ ti ṣe rí ọmọ tó rò lọ́kàn rẹ ọmọ tó fẹ́ fi kí òyì wa tó lọ́n tó takùtà wa inú ọmọ dáadáa gẹ́gẹ́ bí òde táwa anabi sallallahu alayhi wa alayhi wa sallam ó tún fi hàn wá nù àdéhùn tó gúnrégé ó ní man talaba ilman mimma yubtagha bihi wajhu Allah la yatlubuhu illa li nayli 'aradin min a'radi dunya lam yanal riha al-jannah ẹnikẹ́ni tó bá fi lè wá ìmàkà nínú ìmàkà èèyàn máa wá láti fi rí ojú ọlọ́run. òun wá wá àfi nítorí àti ẹrù kan nínú ẹrù ilé ayé anábì ni kò ní gbóòórùn àlìjáná kò ní gbóòórùn àlìjáná torí ẹ̀ka kí ìsara ó lè tara rẹ̀ ní gbogbo nǹkan ó lè tara rẹ̀ dé gbogbo àyè gíga àmọ́ mẹ́jọ jẹ́ pé gbogbo nǹkan tó fẹ́ nìyẹn àyè gíga ló fojú sùn a'udhu billah máa wá torí Allah ọ̀fẹ́ gba ìmọ̀kánu kúrò lára rẹ̀ kó tó tara rẹ̀ kọ́ gbanú kúrò lára ló má kọ́ ẹ máa ṣe bẹ́ẹ̀ lẹ́ni tí fi ń wá ojú ẹ Allahu Rabbul n'inu nínú àwọn ẹ̀kọ́ tí ẹni tó fẹ́ wá mà tó gbọ́dọ̀ ni ọlọ́run ní kó jẹ́ kí ọkàn rẹ kó gbófo kúrò nínú gbogbo nǹkan tí máa ṣẹ́rí ẹni kúrò ń wíwá mà wá jẹ́ rẹ kó dúró ṣinṣin sára pé ìmàlẹ́mí nínú àwọn ẹ̀kọ́ yìí omi ìgbà tí wọ́n wá mà ọwọ́ àjọ ẹni tó láyọ̀ ọkàn ó jẹ díẹ̀ tọ́jú halal onáni máa jẹ gbọ́dọ̀ máa jẹ àjẹ yóò kàtà àjẹ yóò dọ́rùn ẹni tí mà nítorí pé tí èèyàn bá ti máa jẹ àjẹ ẹran kò sí tàbí ṣùgbọ́n pé àyè padà sẹ́kù má nínú èèyàn fún ìmà àyè sí nínú ọpọlọ èèyàn má fún ìmà. bẹ́ẹ̀ bá ti yó láàyò jù ọpọlọ yìí tún ṣiṣẹ́ bó ṣe yẹ má ìyẹn jẹun ló débi kójú rẹ dà náà ní pọpọlọ náà ti dà òní jókòó ní orí irú onítàn tó ti jó oúnjẹ díẹ̀ òtítọ́ kéèyàn sì jẹ́ni tó ṣe é pé ó ń rí ìjẹkújẹ sá kò àwọn kó sì gbogbo ògbà ahọ́n rẹ̀ kò lórí ṣíṣe ìrántí Allah nítorí pé ọlọ́run rẹ ẹlẹ́dàá wa olóhùn sọ̀rọ̀ ẹgbẹ́rú òun náà láti ń tọrọ lọ́dọ̀ rẹ̀ kó fún wa nímà ní ìgbà tá a bá ti wá kùnà tí ìjákulẹ̀ bá ti bá wa níbi àti máa pè é níbi àti máa tọrọ lọ́dọ̀ rẹ̀ táwọn ẹni náà yàtọ̀ sí tí ọba fún wa mà kò sí lọ́nà fi sọ fún anabi sallallahu alayhi wa sallam yóò wá qur rabbi zidni ilma. pé ìwọ olúwa ẹlẹ́dàá mi máa pé ìwọ olúwa ẹlẹ́dàá mi ṣe àlékún ọ̀mà fún mi. ọlọ́run yẹn máa tọrọ àmà lọ́dọ̀ rẹ̀ ọ̀dọ̀ láti tọrọ àlékún mà. àyẹ̀wò ìmọ̀ lọ sọ́dọ̀ òrùka aláàjì olóòka àbàmì aláàjì ti ń polówó òrùka tí wọ́n máa pariwo ká gbogbo àdúgbò gbogbo olú gbogbo gbígbé òrùka bọ́lá bá lọ ilé tó tó ọmọ ẹsẹ ti ká yìí fún ẹsẹ ọpọlọ rẹ yóò tún di ni ọpọlọ rẹ yóò di bàjẹ́ wọ́n fẹ́ ní ọ̀gbọ̀nà olódo ju tá alẹ̀ lọ. àbíká máa ń bà wọ́n mà tọrọ ọmọ lọ lọ kínní ọ lọ ní ọmọ mẹkọ ọmọ fi mu olódo kọjá nítorí ni mà wọn dúdú fi wà nǹkan tó ọdájú pé dídọ̀tí dúdú ọpọlọ rẹ̀ ọ̀ma dúdú kọ́lọ̀ ẹlẹ́dàá kọ́ sànù wa. wọ́kọ̀rọ̀ bèzédélé ẹ̀yẹ̀mà olóyè ẹlẹ́dàá sí àlékún ọ̀ma fún mi. ọ̀wọ́n wọ́n mọ̀ ọ̀nlọ́mú hàntú ọ̀ndọ̀tí inú rẹ̀ ń tẹ́ra rẹ̀ jẹ ọ̀sán kúránì dàgbò lẹ́ẹ̀ eléyìí ń kọ́ ni wọ́n fi wọ́n fi máa wá mà ìbá kọ́ ẹ̀ máa fi wá mà ni ọlọ́run ọba ti kọ́ ànábì sallallahu alaihi wa alihi wasallam tí tọ́lọ̀ kọ́ ànábì tí ọba ti tà lọ́dọ̀ tiẹ̀ ajẹ́ pé kò sáǹfà nínú ìgbésí ayé rẹ̀ ni ọlọ́run ànábì pé irú máa kọ́ àwọn ọmọ látàrí pé àjò àjò àdánù ọmọ tí ń lọ sí sukù tí ì kàwé rẹ̀ ọmọ tí ń lọ ilé kí ó tó ọkọjú mákìó rẹ̀ yóò máa wá wò wípé ọmọ bó kúkú lọ ọpọlọ òun yóò kó mọ̀dà sínú ẹ̀ láì jẹ́ pé ìyàrá wá mà á tààyàn tàlẹ́ ìsẹ̀lmọ́rù òyìnbó lọ́jọ́ àìmà wọlé ìsà ọkùnrin àìmì kẹ́mẹ́ni hùwà jà ìlú lọ́wọ́ àìmà ọ̀sẹ́ni àfi kéèyàn kún parí ọmọ abẹ ike fún ọ nímọ̀ yẹn ìrántí ìrántí tó ọmọ ìrántí ọwọ́ ahọ́nrẹ́ ọ̀gbọ́dọ̀ yẹ kọ́ gbò ọmọ abẹ ọmọ pé ń gbogbo gbà kó sì payá ara rẹ kọ́ lọ ọpọlọ rẹ sí ìmà sàlékún ìmà fún ọ eléyìí ni ìlànà táwọn mùsùlùmí máa tẹ̀lé pa àmọ́ wa gbọ́ ọ̀nà kan ọlọ́tí agbárí rẹ fẹ́ni tí ó sọ oògùn ọsọ yẹn nu ni ma pé ìsukù irú ni ọdún máa tó tọ́ka tó kó kalẹ̀ bọ̀ tí wọ́n máa wò bọ̀ bí orí ara nítorí kékeré ọ̀nà téèyàn fi ní màkọ́ gbàlẹ̀ ọ̀nà téèyàn fi ní màkọ́ ọ̀nà fẹ́ tó la kọ́ ní bidúni àlẹ ìwọlùjọ́nù fúnù ọbẹ̀ ẹgbẹ̀lùmọ̀ láì sí wàhálà ọlọ́run wẹ̀rẹ̀ nítorí pé àlè lówó wàlẹ́ ìsọ̀tì sábàlì máa lè dúró lọ́mọ ṣàkọ́tì tàhámẹ́lùwà wẹ̀rẹ̀ mú kẹ́kẹ́ ẹ̀kọ́ àlè lówó láì sí wàhálà a sì máa gbọ́ kéré sí ìmà báwo ló ti fẹ́ nímà láì sí wàhálà kò lè ṣe é ṣe jàmá torí délé ẹni tí bá wá ìmà yóò máa pè ọlọ́run yóò máa bẹ lọ́run nítorí pé ọlọ́run bá ló máa ya fún yàn nímà yéé ṣe pé ìyànjú rẹ iná ló fi nímà ṣùgbọ́n wàá máa gbìyànjú wàá sì máa bẹ́ lọ ọlọ́run bá padà fi ọ̀sẹ̀ kò ń dẹ́ yéé ṣe pé iná lọ ra náà máa tan áńtà ti mú ṣe ni ọ̀pọ̀ ẹni wọn mẹ́lẹ̀ ọ oògùn kan wà tó ń bá ti a àwọn awin àwọn awọn ọ̀bùn kọ ìdáwò ìwìn bá ọkọ̀ dáwò ajẹ́ pé ìwìn náà ni ọmọ akìrẹ̀ tíjẹ léyìí gbogbo eléyìí ọmọ fi hàn àwọn báwọn ya tara awọn dànù ìdí nu táwọn yẹn kọ́ gbà yẹ́ ẹ̀rí ẹni tí jìnnà sáwọn èèyàn díẹ̀ nítorí pé àwọn èèyàn àwọn àwọn àmà ìmọ̀ tí wọ́n ń wá àwọn ọlọ́mọ tó sún ọdẹ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n máa ọ kò ní pẹ̀lú màáyún àwọn sẹ́rì kò di ìmọ̀ tó ń wá ni wọ́n máa bọ́ sọ̀rọ̀ tí ó lọ síbi tó ti ní mójútó ìmọ̀ rẹ tó ń kọ́ wọ́n máa ti ń gbé rẹ ká tó ka ó di pọ́n pàmàtì ó di pọ́n kàkún ọwọ́ ṣe ọwọ́ àwọn ẹni tó máa bá rìn àwọn ẹni tó máa bá jókòó káwọn náà jẹ́ ẹni tó jẹ́ pé irú tiwọn náà irú àfojúsùn làfojúsùn tiwọn náà irú àwọn máa bá rìn àwọn máa bá sọ́ra fún tó ń jẹ́ ọba sọ́ra ọba nítorí pé tarumu al-'izza thumma tanamu layla yaghusu al-bahra man talaba al-la'ali ọ̀fẹ́ ga ọ̀wọ́n fi gbogbo òru sùn ọ̀wọ́n fẹ́ni tí máa wá lóòló à yóò kó sí òkun ni ẹni tí máa wá òkúta olówó yẹ bí etí wọn pè ní lóòló yóò kó sínú òkun torí di ẹlẹ́yìí báyìí oorun oorun oorun ọ̀wọ́n tí máa wá mà tọ́lá jẹ́ kó oorun ti ba yí ẹ̀jẹ̀ òdo náà ọ̀ ba yí ẹ̀jẹ̀ bákan náà sọ ọ̀rọ̀ púpọ̀ tọ́rọ̀ bá ti pọ̀jù yìí máa ń palà ákà yìí tọ́rọ̀ bá ti pọ̀jù yìí máa ń palà ákà yìí kí sọ̀rọ̀ ọ̀mà lọ sọ ọ̀hún kẹ́kẹ́ ń discuss kí ni ń discuss tí wọ́n ti tó máa discuss wọ́n tó ti wà máa onímà ó sì tó máa discuss tó bá wà tó bá jiná ìgbà náà ló tó máa bá gbogbo kò sí nǹkan tó jẹ́ pé dídá rẹ̀ ní ìgbà ọgọ́rùn-ún ọgọ́rùn-ún yóò ní àwọn àléébù kan yóò láwọn ayé kan eléyìí tó ṣe é pé a rò pé irú rẹ̀ náà wà ń nínú àwọn ayé àti àléébù eléyìí tó ní ọkọ àwọn àmà tá a lérò pé náà lè wà nù ìmàwé wa oná làwọn nǹkan tó ń bọ̀ yìí kéèyàn ṣọ́ra fún un alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ wàmà rẹ̀ nítorí nǹkan mìíràn tó yàtọ̀ wọn máa wá màá nítorí ojú ọlọ wọn wá màá kí n lè rojú ọlọ ni mi ò wá màá nítorí nǹkan mi tó ti wá màá nítorí nǹkan mi ọ àyíká ti ṣẹlẹ̀ sí ọ eléjì alákọ̀ọ́kọ́ bákan náà nínú aburú àti àlébù bẹ́ẹ̀ ni tó ti wá màá nímà gbọ́dọ̀ gbé pamá gbọ́dọ̀ gbé pamá nítorí pé gbogbo ẹnikẹ́ni tọ́nà wọn bá fún ọlọ́run ọba yóò kó ní ìjánu ná tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ alkiyam bẹ́ẹ̀ ló sì wá nàdí sànẹ́bà muhammed sallallahu alayhi wa alihi wa sallam torí ẹ̀ ọmọ òdodo ọ̀sọ́ báwọn yẹn ọmọ ní ọlọ́run ọba fi pamọ́ láti ògbé pamọ́ ọmọ nípa àlànà nẹ́bà muhammed sallallahu alayhi wa sallam ó hàn àwọn èèyàn nítorí dájú pé ojú ọ̀nà àti tẹ̀lé ojú ọ̀nà àti soríbu ńlọ́ngàn torí ẹ̀ gbogbo ẹ̀yin àmànà ńlá ni bẹ lọ́rùn yín àmànà ike ńtẹ́ ẹ̀mà yẹn gbọ́dọ̀ sàlàyé rẹ̀ fáwọn yìí. wa idh akhadha Allahu mithaqa alladhina utul kitab latubayyinunnahu linnasi wa la taktumuna. ọlọ́run ẹlẹ́dàá ti bá àwọn ẹni tá a fún ní tíra dámẹ́jẹ̀mú. eléyìí tẹ́ tàwọn síwájú wa àtàwọn náà títí ọ̀gbìn náà kìí àmà ọlọ́run ẹlẹ́dàá bá gbogbo ẹni tó bá ní mà ọba àwọn dámẹ́jẹ̀mú. ìpè dájúdájú ẹ ti àfihàn tọ́lọ̀ wọn ọba sọ̀kalẹ̀ fáwọn èèyàn ẹ ti ní gbé pamọ́ kí ló á kí ló ṣẹlẹ̀ lóbi jẹ́ pé ọ̀gọ́rọ̀ nínú àwọn èèyàn níìsì nǹkan tọ́jú òdodo tọ́jú ẹ̀sán náà pamọ́ ni wọ́n gbé pamọ́ wọn ò jẹ́ kọ́rọ̀ sáwọn èèyàn ìrọ̀rọ̀ burúkú ni wọ́n máa pa fáwọn èèyàn wọ́n máa fẹ̀kọ́ tẹ́lẹ̀ fáwọn èèyàn ni lórúkọ torí táwọn bá ti kọ́ ọmọ èdò ọ̀rọ̀ ọgbọ́n kọ́kọ́ táwọn arígbà lọ́dọ̀ wọn ojú ọ̀nà àlòdì àwọn òṣìṣẹ́ gbódì torí pé àwọn èèyàn wà yí báyìí ẹjẹ́ kó wọn máa bẹ nípò ẹran káwọn ó sì máa bẹ ní ìgbà ẹni tí wọn máa dà wọn lọ bí tó bá wù àwọn ọba àwọn jẹ bẹ́ẹ̀ àwọn ọ̀kan lórúkọ ẹ̀sìn ó sì máa parọ́ fáwọn èèyàn wọ́n máa parọ́ fáwọn wọ́n wá sọ pé mi ló gbé àti pé pápá gan ìmísí ń dé sí látọ̀dọ̀ ọlọ́ọ̀ni ìmísí ó dé sí tani látọ̀dọ̀ tani tí ọba ajẹ́ bẹ́ẹ̀ bọ́ọ̀lù ẹnìkan ìlọsẹ̀ wa lè mú àwọn èèyàn lẹ́rú wípé òun ni yóò máa fàyè ń tẹ̀tẹ̀ lọ wọ́n ń sàlàyé ẹ̀sìn ọlọ́run bá pè é lódodo eléyìí kẹ́ tẹ̀lé kẹ́ wọ́n mọ̀ wá sọ fún ìjọba wọ́n sì mọ̀ pé kìí ṣe sọkúsọ àwọn tó pọ̀ ọlọ́pọ̀ ó ti sọ́ di dìdìrìn ó ti di dàdà ńkọ́ mi lọ́wọ́ ẹ̀ ìjọba wò ló ń fi ọ́ sí nítorí pé wọ́n fẹ́ kọ́ ọmọ òdodo kò fẹ́ kọ́ ọmọ náà nítorí pé tìrù rẹ̀ bá lọ ọmọ náà òkúta bá wọn tìrù rẹ̀ bá lọ ọmọ náà gbogbo aburú àtàyídá tí fi ń sọ tí ẹ dópinu torí di eléyìí báyìí kò sí ẹ náà tẹ́lẹ̀ pé irọ́ lódodo àyàfẹ́ ni tọ́ba fẹ́ sórí ibú rọrùn gbogbo àwọn tí ń ta àwọn èèyàn jẹ tí wọ́n fi lóru tí fi ń pe lálè táwọn èèyàn àwọn náà mú àtìtì nínú ara wọn pé òpùrọ́ burúkú làwọn torí pé wa ni balil insanu ala nafsihi basira àti pé pápá gan mẹ́yàn ojú rẹ̀ ọ̀fọ́ sínú ara rẹ̀ ojú rẹ̀ ọ̀fọ́ sí inú ara rẹ̀ ó náà ara re bó làárọ̀ ń ṣe rí ó náà mọ tó torí ẹni tí ń tẹ̀yìn jẹ́ ti mara rẹ̀ ní ẹlẹ́tàn jẹ́ ẹni tí ń ba jẹ́ ti mara rẹ̀ ní abatẹni jẹ́ ọwọ́ akusọ́wọ́ ẹ̀yìn tí wọ́n ń tàn jẹ́ ba jẹ́ ike kọ́lọ̀ ń jẹ́ kẹ́ ẹ gbọ́n kọ́lọ̀ ń jẹ́ kojú yín ọ̀la kẹ́ ẹ má sí igbó pé wọ́n ń tẹ̀yìn jẹ́ iná bá kú wọ́n ń ba jẹ́ iná bá kú kọ́lọ̀ wọn bá wọ́n bá ń gẹ́gẹ́ bí tí wọ́n fi mà wá ni ìwọ̀nba lànà ọba ma láwùjọ wa là wa tó pé ìjàmbá làwọn ìdí ìjàmbá làwọn ti ń rí jẹ àríjẹ ní jàmbá ni wá ìdí èèyàn fi jẹ́ pé mọ nǹkan kan nípa ẹ̀sìn ọlọ́run nínú aburú tó tún wà fún

àti àtàyàn ọ̀rọ̀ ìtàn alábáwá máa sọ yọba lọlọ sọ bọlọ sì sọ bẹ́ẹ̀ olódo tí ọdá kankan mọ ẹlòmíì lè mọràn ànábì lọlọ lọ sọ̀rọ̀ subhanallahi ntí ẹ kórìí torí ẹ pa ọmọ lọ ntí ẹ bá sọ̀rọ̀ lọ àgbọ́dọ̀ pé lọ́rọ̀ lọ ntí ẹ bá sẹlẹnà àgbọ́dọ̀ pé nílànà eléyìí jẹba o. bákan náà nínú àwọn tó báwo ẹni tó wá àmàtọ gbọ́dọ̀ ṣọ́ra fún ọ̀nà ni faqdul khashyati fillah kéèyàn ṣe àfẹ́kùn kéèyàn ṣe àfẹ́kù páyọ̀ lọ ẹni tó bá ṣe àfẹ́kù páyọ̀ lọ ó dájú pé irú màwó lọ́kọ́ lábẹ́rẹ́ torí pé ọlọ́sọ pé innama yakhsha Allaha min ibadihi al-ulama àwọn olùmọ̀nìkan ló máa ń páyà Allah nínú àwọn ẹrú ẹ̀ àwọn onímọ̀ ló máa ń páyà Allah nínú àwọn ẹrú ẹ̀ wọ́n ní al ìdáǹpẹ̀ ní khashiya ọ̀nà ni alkhawfu almusaahibu lil'ilm ìbẹ̀rù tó pẹ̀lú mà ìbẹ̀rù tó pẹ̀lú mà òní wọ́n ń pè ní khashiya ẹni tó máa ń páyà ọlọ́run tìmátìmá ọ̀nà làwọn olùmọ̀ kọ́ ọ́ jẹ́ pé ìmọ̀lọ́kọ́ ó sì ṣòfò ìpáyà ọlọ́run nítorí dájú nípò ṣòfò kọ́ àwọn ṣàánú wa nínú aburú ilé ìtọ́tún ń ṣẹlẹ̀ sáwọn ẹni tó wá mọ̀ tó abụọ sọ́ra fún òun náà ni alkibru wal ujb ìgbéraga àtijọ́ rẹ ní lójú ọmọ sábà sí àwọn ẹni tó bá wà mà yóò máa wúra rẹ ni bí ìgbà tó sẹlómi láyé yóò tọ́ rẹ lójú ni bí ìgbà tí gbogbo yòókù arara lásán làwọn ìgbéraga ọ̀yọ́ ìjọba ẹni lójú kọ̀

lẹ́yìn ìgbà tó ń ti débi tó ń dé yìí lẹ́ni náà tó ń lè mú lọ́rẹ̀ lẹ́yìn ìgbà tó ń ti ga débi tó ń ga dé yìí àwọn bá nìkan lọ́gà ọmọ èèyàn kọjá máa ń kankan kẹ́sì máa wọ ọ̀pọ̀lọpọ̀ tó pè ní lónìí kí wọ́n pé wọ́n ní náà ń pè ní lónìí náà nípa àgbàwé ẹ̀rí ìwé ẹ̀rí yẹn ti àwọn onílàákà ìkòlé lórí pé ìwé ẹ̀rí kìí ṣe mà páàrí lásán tí ń tọ́ka sí kó gbalẹ̀ ẹ̀kọ́ kọjá ó sì lóye ọdún báyìí nílé ẹ̀kọ́ ń bì eléyìí tó túmọ̀ sí pé mo gba páàrí kò kó jẹ́ kí n máa ga pa kí n máa ga pa sára yìí kó jẹ́ pé màá máa wá fi ẹ̀kẹ́ màá máa kọ̀ èèyàn nígbà táwọn sí mi nítorí pé ìmọ̀ òdodo ó máa ń jókòó tẹríba fún yàn ni wọ́n á jẹ́ kí ìgbéraga kó ba tiẹ̀ jẹ́ ìjọra ẹni lójú má jọ ba ayé rẹ jẹ́ nítorí pé ẹnì kan ní máa jọra ẹ lójú kó máa gbéraga àfi kó jẹ́ pé àbùkù ni àwọn máa àbùkù ni àwọn máa jẹ́ tiẹ̀ àmẹ́ni tí wọ́n rẹ ara rẹ̀ sílẹ̀ gbégbé ga lọ́wọ́ bá máa gbèrú wọn ga bákan nínú àwọn nǹkan tó tún jẹ́ aburú fáwọn ẹni tí ń wá mà àtàwọn tó ti nímọ̀ tá a gbọ́dọ̀ sọ́ra fún náà ni almirau wal khusumatu wal jidal fáńfà àti ká máa bára ẹni jà àti ká máa ṣe àríyànjiyàn wọ́n máa sọ̀rọ̀ àwọ̀pọ̀ láàrin àwọn tó wá mà ẹ máa rí àwọn fáńfà tí ò nítumọ̀ a máa bára ẹni jà ẹ dákun àwọn èèyàn ń jẹ àwọn fúnra wọn yé ètò wọn yà wọn kó ni wọn ó tó ọjà rẹ sọnà. àní àá kí ló dé kí ló lè fàjà wọn ń pawó di ìmọ̀ tí wọ́n ń wá ni àbí jíjá náà ni wọ́n fi ń fún wọn lówó mi sí omi òtó nítorí pé lẹ́yìn pé àwọn èèyàn lọ sídìí òdòdó kí fẹ́ máa jà sí ń jà sípò yìí kí lẹ́yìn wá dálẹ̀ tó fi bípò kí lẹ́yìn dálẹ̀ tí ipò tara dájú la hawla wala quwwata illa billah ọ̀pọ̀lọpọ̀ nǹkan máa fi wá dáadáa lọ́dọ̀ Allah tí wọ́n máa fi wájú ọ̀gbẹ́ni dàkẹ́ rárá làwọn èèyàn ti sọ di níta fi wálé ayé kí lọ́ọ́ fẹ́ máa bíjà ìjà lórí kí ogun bàbá rẹ̀ wọn ò dáa ni àbí báwo. bákan náà nínú nǹkan ó ti jẹ́ aburú tá a gbọ́dọ̀ sọ́ra fún àwọn táwọn wá mà ó náà ní al-ghurur ìmọ̀ tara ẹni jẹ ìyẹn máa tara jẹ kọ́ máa gbéra rẹ̀ gẹ́sí ayá kọ́ máa wúra rẹ̀ ó lọ ń tó báyìí ó lọ ń dá báyìí ó lè rọ yàrá wọn ń ta pátákà ẹsẹ̀ bọ́ọ̀lù ti dánwó rẹ̀ nu láti fi hàn yín pé ẹ̀ ti tó náà ni ó ń dùn yín lọ wọ́n lẹ̀ ẹni tó ju gbogbo yín a'udhu billah bákan náà nínú aburú tá a tún gbọ́dọ̀ sọ́ra fún ọ̀nà ni at-tasarru'u fil fatwa káma yára dáhùn yẹn lóhùn tọ́lá ti ṣèbéèrè nípa ẹ̀sìn káàsì máa gbé ìdáhùn wa lójijì eléyìí ò sí nù lànà tó dáa. àwọn ọ̀nù dáadáa nítorí pé ẹni tí ń béèrè ń gbà mí ó náà mọ̀ pé kí ló dáa kí ni ọ̀dá nínú tó ń béèrè òun etí ọ̀wá dáa lọ́fẹ́ sí yọ́ọ́ èmi náà kúkú mà pé kíní yọ ọ̀dà ṣùgbọ́n bàbá eléyìí olóò ló tì mí sí olóòní ṣe tontorí di eléyìí àfẹ́ wọná iná làfi jẹ́ mùsùlùmí afẹ́ wà lè làfi ń tẹ̀lé tànàbí Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tó ti ní ma gbé ẹnu ẹ lọ́kù sẹ́nu rẹ déédéé síbi wala taqfu ma laysa laka bihi ilm ntọ́ ọba ti ma nípa rẹ̀ gbé ẹnu ẹ lọ torí àyè dákẹ́ dákẹ́ ká sì sọ kí ló jẹ́ ibi dẹ́pẹ̀kọ́ nípa ẹ̀sìn òun ló di nǹkan táwọn èèyàn tó fọwọ́ ẹ̀hẹ̀hẹ̀ mú wọn ò ká kún nǹkan bàbàrà tọ́wọ́ kan láti ṣẹlẹ̀ lágbóyè kẹfẹ́ ẹjẹ́ kí bọ̀dá kí ni ó dé bàbá dé àbílẹ̀ bọ̀dá tí ọmọ kankan bá iṣẹ́ mẹ́kùn lọ́pọ̀ ọmọ kankan nípa ẹ̀sìn tí bàbá ti dẹ̀kan kí lẹ́ lọ́sẹ̀lẹ̀ ṣọ́kọ́ ẹ̀sẹ̀ àṣàfúrú láwọn ọ̀ràn tó ṣe é pé tá a bá béèrè lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa rẹ̀ wọ́n lè pe ẹ padà wá lọ́tùnla ẹ padà wá lọ́tùnla àwọn nípa rẹ̀ káwọn ò bá àfọ èsì tó ṣe déédéé iná àlálẹ́ ọmọ fẹ́ kí ni kí ni bẹ́ẹ̀ dákun lọ sí ẹsẹ̀kùn láìpẹ́ ẹ̀dógún sí iná lọ sí ẹ̀mẹ́ ló lọ sí ẹ̀mẹ́ ẹ̀dógún ọkọ̀ kan. nídìí ipa wámà tá a sì gbọ́dọ̀ sọ́ra fún ọ náà ní máa ṣe àjàngbìlà fún ìfẹ́ kájẹ́ pé ìfẹ́ wa ọ náà là ń gbé gbogbo ń tọ́ra bá ti rò tá a bá ti rò nu wa ó lọ ṣe déédéé gbogbo ń tọ́ra mi bá rò kò lè ṣe déédéé kódà kó ti pa inú ẹ̀rí á àlè gbà wọlé aburú bákan náà nínú rẹ̀ náà ni aburú yìí pé èmi ti èmi ti fi okùn tí mo gbé kọ́rùn lé ẹnìkan lọ́wọ́ pé ibi tó bá wù kọ́ máa fà mí lọ. lọ́sí agbada lọ sọ̀rọ̀ mọ́tẹ́lẹ́ tí ọba ti jó ntí ó tó ní kálukú bá kọ́kọ́ fọ́ mu aburú lélẹ́yìí aburú lélẹ́yìí tí ọ̀yẹ́ kọ́ ṣẹlẹ̀. bákan náà nínú àwọn aburú eléyìí ti tún máa ṣẹlẹ̀ fáwọn ẹni tí ń wá mà tá a sì gbọ́dọ̀ ṣọ́ra fún onáni atahasudu wàlhik kájínà sí ìlara sísè ìlara rẹ ni àti kéétà dúkùú kájínà sí kéétà tọ́da àwọn ètò wámà àwọn ẹlọ́ ẹ̀kọ́ fẹ́ràn ara wọn jù pàápàá jùlọ ìmọ̀tóni pẹ̀lú qala Allahu qala rasuluhu àwọn tó bá yẹ kọ́ wámà àwọn àtòrí tọ́lọ́ ilé ayé iná ní nǹkan àfojúsùn wa ayé la fẹ́ ní nǹkan ní ayé la fẹ́ kójọ kò síbi àfi ṣùgbọ́n pé là ń pọ̀ ìlànà ọ̀pọ̀ àní fẹ́ràn ara wa nítorí pé a máa wá ọ̀nà láti mú kí ilé ó dì mọ́ ọmọ ìyá wa lẹ́sẹ̀ kó kódà kó kókó dànù sínú kòtò ọ̀fìn kí wọ́n lè bàa ga nítorí pé a fojú sun pé ṣùṣubú tiẹ̀ ìdí ṣùṣubú tiẹ̀ ní gíga tiwa wà. ìdí kọ́ bàjẹ́ fún iná ìràwọ̀ ti dìde kò sí ẹkọ rí bẹ́ẹ̀ kéésì sàdédé rí bẹ́ẹ̀ ọ̀pọ̀ láwùjọ lónìí àmọ́ ń tọ́pà tó fi rí bẹ́ẹ̀ ni pé ilé ayé ni wọ́n fojú sùn èsì tó wà lọ́dọ̀ ni wọ́n wá wò ó pé gbogbo dáadáa tábà máa rí lágbádá ti dínà rẹ̀ máa wa àti pé pápá gan kò tí ẹ̀ jẹ́ káwọn èèyàn rí wa pàwọn náà ń bẹ ìdí tó fi jẹ́ pé ẹnìkan ò tiẹ̀ rántí páwa náà wà nílé ayé má lọ́ba wa débẹ̀ eléyìí báyìí ó ti dà wá lẹ́nu ó ti dà wá lóògùn nù níyàwó tá a bá wá fún ẹ̀yìn rẹ̀ kó ti ń tó burú mbẹ̀ ìdènà tó a fi ra àwọn ẹni tó wá mà tó yẹ kí wọ́n jọ̀lẹ̀ ara wọn tó yẹ kí wọ́n máa kíra wọn lẹ́yìn tó yẹ kí wọ́n máa ran wọn lọ́wọ́ lórí bí ìpèpè sẹ́sìn ọlọ́run bí ó tún ṣe lóòrìn sí tí ó tún máa dàgbàsókè sí òkè ìṣòro kálukú nídìí à ń pèpè lọ sídìí ẹ̀sìn ọlọ́run tí ó fi di ìpẹ̀tẹ́lẹ̀ ẹ rí i pé àwọn ojú ọ̀tá ni wọ́n máa gbé síra wọn ìlara ni wọ́n máa ṣe síra wọn kódà ìlara máa hàn nínú gbólò ẹnu ọ̀pọ̀lọpọ̀ ìlara máa hàn nínú ìhùwàsí ọ̀pọ̀lọpọ̀ yóò máa tètè pé bíbẹ láyé ẹnìkan ti sùn kí ló dé tí wọ́n sọ pé kú lẹ́rí ẹ̀rọ kò ti kú. la hawla wala quwwata تمنى رجال أن أموت وإن أمت فتلك سبيل لست فيها بأوحد وقل للذي يرجو خلاف الذي مضى تزود لأخرى غيرها فكأنقدي بين وصف إمام الشافعي رحمه الله تعالى وأن يعني قال أولاني ابن الحكم wọ́n ní gbogbo àti ọba ti sọ̀rọ̀ ibùdó sákàmì yẹn ọjọ́ kan nínú àwọn akéwì Malik rahimahullah ọwọ́ àlè pé wíwọ Misra tí imáàmù Shafi'i tọwọ́ Misra ó mú kí àwọn èèyàn sẹ́rí kúrò lọ́dọ̀ àwọn olùmọ̀lára wọn náà àwọn èèyàn ó mú káwọn èèyàn sẹ́rí ojú wọn kúrò lọ́dọ̀ àwọn Shafi'i ọlọ́run bí bí inú máa ń wọ́n sí ìmáàmù Shafi'i ìmáàmù Shafi'i rahimahullah ẹnìkan wá lọ tá lólobó àwọn èèyàn tá ń fẹ́ ikú wọn wọ́n máa ń wá kú fún yín wọ́n ń ẹ̀kú wọ́n ń ẹ̀kú tọ́ ìmáàmù Shafi'i wá pélewì báwo èèyàn kan wọ́n ń sè ńbárì ńbára nkú àwọn òsè àtẹni tá a fẹ́ kó kú àtẹni tí ń fẹ́ ká kú àtẹni tá yìí ń fẹ́ kó kú táwọn òní kú lóyún nígbà òní mọ́ kú bàbá ńlá àti ẹ̀kọ́ ní kú. oníkálukú náà kú kẹjà rẹ tó ń rẹ dànù wá kú rẹ̀ náà kú palẹ̀ ma ẹ̀rọ ń bọ̀ nítorí pé kú òsínú tí wọ́n fi yọ̀yàn kú òsínú tó wá gẹ́gẹ́ bí bàbá tí ò ṣekú gẹ́gẹ́ bí bàbá ńlá rẹ̀ ò ṣekú bàbá ńlá bàbá ńlá bàbá ńlá tí ò ṣekú tí lóyún ti ń jẹ́ ilé kò ní kú ìdí nu tó yàtọ̀ lè yọ ẹnìkan pọ̀kù torí ẹ̀ ìmọ̀mù ṣáàtùn ni èmi nìkan bá ní kù lọ́sọ̀ ń fẹ́ kí n kú wọn náà kù gbogbo agbọ́dọ́dọ́ kí wọ́n ní bàbà ẹ̀rọ ẹ̀sọ̀ fún ẹni tó ń fẹ́ kí n kú tẹ́lẹ̀ tó ń bàbá ti kú lọ́wọ́ bìgá ẹ̀sọ̀ fún pé àkìlámà náà yẹ kọ́ máa wá àmọ́ ọ̀rọ̀ rẹ̀ dàbí ìgbà tó ti parun ni ó dàbí ìgbà tó ti wá sófin ni torí akramakumullah kí ni a fẹ́ máa ṣe lára sí kí ni a fẹ́ máa ṣe lára sí ó ṣe lára títí ìwọ gan ọ̀gbárùn mà ó ṣe lára títí àṣírí rẹ̀ tú sí gbogbo ara yìí ó ṣe lára títí ìwọ gan lára gbogbo ẹni tí ń wù ọ pẹ̀lú iyì àtàpọ́nlé iyì àtàpọ́nlé ń dànù wọ́n padà wá rí pa fọ́ọ̀mù àtàkùrúkú lọ́mọ yìí àtẹ̀yìn àràdàràdà lọ́mọ yìí èyí ti fọwọ́ ara rẹ̀ bàtà ara rẹ̀ jẹ torí pé ìlara àti onílara táwọn ọmọ bàjẹ́ ìjọ lára hàn ló gbé jáde BBC tí wàá gbéra hàn sọ èyí sì gbéra hàn wàá daṣọ bóra rẹ̀ káwọn èèyàn ra sọ ma torí pé lásán èèyàn wọ́n pé ó ń o ìlara ń o. ìlara téèyàn ó ṣe títí tí gbogbo àlámọ̀rí rẹ̀ ọ́ dàrú tí gbogbo nǹkan tó dọ̀ ó sì kú lára rẹ̀ ló kọ́ darí kéèyàn ti màkọ́lọ́kọ́ mẹ́kù kéèyàn màkọ́lọ́kọ́ kápẹ́ntìrì kéèyàn ti màkọ́lọ́kọ́ kẹ́tìrì àti kéèyàn mọ́kọ́lọ́kọ́ mẹ́kù ọ̀wọ́n akọ́kọ́ ọ̀la ọ̀kọ́ ọ̀la rọ̀ sólù ìlara tó fẹ́ wala hawla wala quwwata illa billah gbogbo ẹtí bá kọ́ kíw ẹ jìnnà sí lára kíw kíni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà à ń sọ pé ọlọ́sọ ànábì sọ sóyún à ń tajà ní à ń tajà ní dábìí pé mọ́tò mẹ́ta ló ti tà lónìí wọn ò tí wàá ná mọ́tò kankan lọ́dọ̀ tèmi sọ̀rọ̀ fún ẹni yìí tí wọ́n máa lé para àtúnṣe wà sára náà pé oníyìn dàrú ẹnì kan ò lè jẹ́ nìkan lọ́nà nítorí ọ̀gá òkú òbí ẹnìkan torí pé wọn ti pa áńdì kíkà lóko fún bóyá wà ní ìwà lókè ṣé àtẹ́jú làwọn pa irú là ń ta ni àbí yọ yóò fi wá jẹ́ pé ńgbà tá a ti kí ó tán ọwọ́ àpá máa tè lára torí jẹ́ eléyìí kọ̀yẹ́ kórí bẹ́ẹ̀ pàápàá jù lọ àwọn ẹni tó kọ́ ìmọ̀ gidi tó sì wà lórí sunan nabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àṣọ ti ọ̀rọ̀ àwọn àbá wà ń darúkú àwọn àbá tó yẹ bíi kí jẹnu bíi kéwu afẹ́ dankaru àwọn fi ráàpù àwọn yẹn wò báwo lè tẹ́lẹ̀ náà ẹ̀tù ọ̀fẹ́ràn náà ni wọn àwọn ò fẹ́ràn ti ṣe súnà súnà ní ìsìtú àṣírí ni ó súnà ń sọ fáwọn èèyàn pé ẹ fáwọn eléyìí ni wọn tó gbé àwọn ẹni tó fẹ́ tún tiwọn sí wọ̀ báwo eléyìí bá ń bínú ẹni tí ń ṣe súnà kọ̀ yá ni lẹ́nu nítorí pé gẹ́gẹ́ bí ẹ̀sùn kò sì fẹ́ràn sáná láíláí ìní tàwọn ilé kọjá wá lẹ́nu àmọ́ ìwọ tó ń tẹ̀lé súnà ó yà bí àbọ̀ ń bídí àkàrí nílẹ̀ yìí nìsín kẹ́lí kan wá wá kó ló ń béèrè wa lọ́dọ̀ rẹ̀ lọ́wọ́ ọ̀gbọ́n wà rí irọ́ lásán nítorí pé ti mà ń gbé ara òun ló tún máa dúró ọ̀dọ̀ rẹ̀ tí ẹ̀kọ́ òsì ọ̀gbìn nǹkan sí ọ́ ojú rẹ̀ ojú rẹ̀ nǹkan ti sí ọ́ sọ eléyìí ò yàyà lẹ́nu àwọn òtún náà ló ń ṣe tí ẹ ti tóbi ajẹ́ pé lára ó tún fẹ́ fọ́ ayé rẹ̀ dànù kéèyàn ló ti fún ọ náà rí ẹran méjì ló fi ń jẹ sẹ́lẹ̀ ọ̀dẹ ara kan adúpẹ́ kádúpẹ́ bẹ́ẹ̀ ni tọ́lá ara kan jẹun èèyàn ní òní tọ̀ máa jẹun kí ló ń fi ọ kí ló ń tẹ̀ láàmù tóbi ajẹ́ pé lára kò jẹ́ kó gbádùn mà ọ̀rọ̀ sọ̀rọ̀ títí tọ́fẹ̀ tán lẹ́nu ẹ̀ ó gbádùn akaramakumula torí pé téèyàn bá dá wàhálà lẹ̀ látàrí ìlara wàláhì ọ̀rọ̀ tí ó sọ láti túnṣe yóò dùn tọ́ dálẹ̀ lọ torí délé ẹja dínà sí lára ìlara ọ̀dá ọ̀dá nídìí ẹ̀sìn ọlọ́ kí ló kí fẹ́ mọ̀ sí lára bẹ́ẹ̀ ti mọ̀ kí kí ó tó wọn kọ̀ wọn padà máa fi sẹ́nu wọ́n lọ́kọ́ bẹ́yìn kí ó bẹ́yìn náà ṣe ṣe sẹ́ dára ń báwo ti sọ aburú lọ́mọ fi kí ó ṣe lọ́wọ́ nǹkan nínú aburú eléyìí tuntun máa bẹ ó náà ni ádámù làámẹ̀lì bìlà ẹ̀mí kákọ́ mà ká má lò tí a fà ní ẹ̀ kò ní tùmọ̀ kankan ó dàbí ọmọ tó lọ skul ni màtó dé sukùl ọlọ́pẹ́ di náà rìn mechanical engineering ìmọ̀ ẹ̀rọ ńlọ́kọ́ so tẹ́wọ́n dáwọ́ kọ́ rẹ̀ àwọn wà lórí ìrìn àjò abẹ́jọ gbéra láti fi à lọ sẹ́kù àwọn ní ẹ̀sà ìwà ìdílé ààrẹ wọn ti ó ní mẹkáníkà ni ó mẹkáníkà ok gbogbo àwọn ti fún tẹ̀tọ́ ẹ́ńjìnì mọ́tò ẹ̀kẹ́ni ọ̀rẹ́rẹ́lẹ́yẹ pẹ̀lú alẹ́sẹ̀ ọlọ́wọ́ akọ bá tó ní gàárì mọ́tò bá ta mẹkáníkà ẹ̀bọ̀ wájú ẹ̀wọ́n àwọn àwọn wá sí pé gbogbo nǹkan tá à lò ẹ bá mi kó jáde lọ́ba ni àbí ti bá nǹkan o i need láti wá kan on the road àwọn ló máa wò á ti yín lédè pẹ̀lú pàtàkì ni ó ní ni pé theory làwọn kọ́ àkọ́ practical. tẹ́lẹ̀ bá rí ẹnjìní ẹnjìní àárọ̀ ẹnjìní àpáyé ẹnjìní so ìmọ̀ islam rí bẹ́ẹ̀ ó yẹ pé ìmọ̀tọ́ ọkọ ò nílò ẹ̀rí wọn tún sàpèjúwe wọn wọ́n wọ bàálù gbogbo èèyàn ti wá jókòó on board àga ti pé àwọn ẹni tí máa kọ́kọ́ bá sọ̀rọ̀ kí bàálù tó gbéra ni ẹ káàbọ̀ káàbọ̀ sínú bàálù eléyìí o a ti fún yín ní pé bàálù eléyìí ni o ah! kálukú <laughs> kálukú bá ń náà lẹ̀kú pé ah, eléyìí ni àbẹ̀rẹ̀ ẹjọ́ kò lè àwọn bá gbà alákun kèése mi ni wọ́n máa fi pìtà pọ́wọ́ bàálù kan bàálù jáma lórí. wọ́n yà wá ní wọ́n jókòó pé chief engineer tó síwájú àwọn ọmọ ọ̀rọ̀ bàálù yìí náà ń bẹ́nu bàálù prof ọ̀nà ń bẹ́nu rẹ̀ bàbá professor bọ́ọ̀ ni bàálù ó ní ìwádìí ìjìnlẹ̀ fi hàn wá wípé bàálù eléyìí ò lè fò láéláé torí ẹ̀ jókòó <laughs> ó túmọ̀ sí pé ìmọ̀ta ọba mọ̀ tí ọba ti gba ìbá lásán báńsá ni gbogbo mẹ́ta bá wọlé ayé àwọn ọmọ kéde pé ọ̀nà ọkọ̀ ẹ̀ máa ń tọ́wọ́ ìṣẹ́ wà lẹ́yìn ọmọ àtàwọn kà wọn àtúntò tí ọ àwọn ọmọ ẹgbẹ́ ní bí ọlọ́run náà ṣẹjọ́ yẹn ǹjẹ́ ẹ bá kọ́ ẹ̀ máa nítorí pé ìtumọ̀ ni gbogbo wà á nà ẹ̀mí máa dá àmì lẹ́fì àti wàá sọ kéwù àwa sọ di à ń máa kọrin wọ́n sì máa dá wọn rin àwọn olóto nígbà táwọn kúkú máa kankan yẹn onímọ̀ tó náà ni wọ́n ń kà ìkàkùkà náà wọ́n ẹ̀rọ ń ẹ gbọ́rọ̀ ẹ gbọ́rọ̀ yóò bá mọ̀ lọ́wọ́ torí ìdílé yìí báyìí ẹni tó bá ti kọ́ mọ̀ kó lò torí pé kíkọ́ làwọn kọ àwọn òló nínú ntọ́jú ọ̀ràn yẹn lórí gbogbo ẹ tó bá wà màláyé ó náà ní pé sọ́ra fún àìlóyè màtọ́ ọba kọ́ dájá agbọ́dọ̀ lò nítorí pé ilé ayé tá a wà ilé ìdánwò ni ọlọ́run ti wá mi mo ti mà kí ni á ní mà sí kí ni mà sí tí yóò fi wá di pé njẹ́ tọ́lọ̀ ń bá dá mi dúró pé kí ló sọ ọlọ́run balẹ̀jọ́ aburú lọ́jọ́ gbẹ̀ndàl kìyàm. ọlọ́run ọba ẹni dá wa tó bá fẹ́ràn yàn yóò fún ní ìmọ̀ àti ní àgbọ́yé nínú ẹ̀sìn ọlọ́run kó ka èmi pẹ̀lú yín kún ọ̀kan nínú àwọn ẹrú rẹ̀ tó rólérò tí ó fún ní ìmọ̀ àgbọ́yé nínú ẹ̀sìn. aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه سلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله واعلموا أن تقوى الله وصية الله للأولين والآخرين قال عز من قائل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله dájúdájú nínú gbèsè àyíwá ó pàtàkì ká fi àwọn ọmọ wa sílé kí ó wá kọ́ ọ̀rọ̀ nípa ntí Ọlọ́run bá sọ àti nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó fi kọ́ wa ọ̀ràn yẹn ló jẹ́ lórí mùsùlùmí ká mú lé kí ó ní pàtàkì ká sì mú ní bàbàrà ká má fi ọwọ́ jábútẹ́ ká má fi mú ọ̀rọ̀ ọ̀mà nípa ìsìn wa nítorí pé ẹ̀sìn tiwa yìí kò sí bá a ti lè ṣe ní ìgbà tá a bá nímà dandan gbọ̀n a gbọ́dọ̀ nímà nípa ẹ̀sìn wa yìí. orí ńlá sì ń bẹ ní agboolé gbogbo táwọn ọmọ wa bá wà tún mà nípa ẹ̀sìn ọlọ́run ọba wa. aburú pọ̀ nínú kẹ̀kàn bí màdàálẹ̀ káwọn ọmọ yín kọ́ mọ́ nípa ẹ̀sìn ọlọ́run. bẹ́ẹ̀ ni àwọn ọmọ lè máa lọ ike olóríṣiríṣi ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn alẹ́kẹ́ á rí i pé ìmọ̀ tí wọ́n fi ń kọ́ àwọn ọmọ gan ó tún bùkátà ẹni tó tuntun wọn kọ́ eléyìí tó dáa tó yẹ kóró láti pilẹ̀ òun náà ló yẹ ká fi àwọn ọmọ wa sí nítorí kọ́ ọmọ ọmọ bá jàre wa tó bá di lọ́la ọ̀pọ̀lọpọ̀ nínú àwa tá a ti di bàbá lónìí iná la jàre àwọn bàbá wa nítorí pé bàbá wa ẹlẹ́ lómi tí ọba sọ wípé ah, èmi náà sọ pé ní kọ́ kí ó bàbá òfin mi sí èmi náà sọ pé ní kọ́ kí ó ṣùgbọ́n gbà tí bàbá fi mi sí tán ní alọ́ gbowó lé kí wá bàbá so ọ̀pọ̀lọpọ̀ lónìí ní ń jàre bàbá rẹ̀ báwo làwa náà ti ṣe ṣe tọ́mọ òfin ní ọ̀nà wa gbégbà tọmọ wa tí òfin ní di wípé olójàre wa gan níwájú ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ó dùn máa sọ wípé ṣe bí mùsùlùmí bàbá rẹ kí ló dé tí wọ́n mójútó islam ṣùgbọ́n ní apá kejì ṣé bàbá náà kọ́ lẹ́sìn islam ní apá kejì ṣé bàbá náà fẹsẹ̀ rẹ̀ lé ojú ọ̀nà ibi tó ti mà nípa ẹ̀sìn islam nítorí pé kábà bẹ́lẹ́ràn wí kábà bẹ́lẹ́ràn wí tẹ́ ẹ bá ní ọmọ ṣe dáadáa bàbá gan tó náà anabi muhammed sallallahu alayhi wa sallam ó ní kullukum a'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi sẹ́lẹ̀ máa ń tẹ́ máa ṣe bá pamọ́ síbi iṣẹ́ tọ́mọ̀ bá lọ síbi iṣẹ́ tọ́ka bá fẹjọ́ sùn tóbi kálukú wa máa ń tẹ́ máa ṣe á ti kílá state of emergency ní lórí ọmọ á pòrò ẹ̀mí rẹ̀ débi pé yóò máa lọ kí ló dé tó fi jẹ́ pé ńgbà tọ́mọ yóò lọ lékè ó tọ́fẹjọ́ rẹ̀ sùn tẹ́ pòrò rẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ń sọ pé kí o kí ni lẹ́nu ẹ wọ́n mùsùlùmí kí o kí ni ọ̀dájú pọ̀ gbádùn. àlọ́ tá a bá ti mú àwọn ọmọ wa ká mú wọn ní kókó pé kó lọ́ọ́ kọ́tẹ́ wàláhì ọmọ padà jàre ẹlòmíì kí ló máa tètè bí ma ni wọ́n ń pè ní bàbá ọmọ mọ bí ma mọ ọmọ tó ọmọ òsì tètè ní ma lọ́wọ́ ni wọ́n ń pè ní bàbá ọmọ torí pé ọ̀pọ̀lọpọ̀ kan bí ma dálẹ̀ ni ọmọ ti dìdàkudà ma lọ́wọ́ kọ́lọ́ ma sọ àwọn ọmọ wa dìdàkudà kọ́lọ́ ma bẹ ẹlẹ́dàá kọ́ràn wa lọ́wọ́ kó ká lè tọ́ àwọn ọmọ wa kó jẹ́ mùsùlùmí gidi ìmọ̀ alálùbáríkà kọ́lọ́ wọn bá kó fún wa kó fún àwọn ọmọ wa ànímà ànímà nínú tọ́lọ̀ fi pa wá láti ta gbọ́dọ̀ mójútó oní àníkà máa ṣe àsọ̀láàtù fún gàtí wa anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam torí ọlọ́wọ́ ọba ẹlẹ́dàá wa àtàwọn mọ̀lẹ́kà rẹ̀ alápọ̀nlé àwọn náà ṣe àsọ̀láàtù fún gàwáyé ọ̀rọ̀ pàwọ́tà jẹ́ mùsùlùmí láṣẹ káwọn ọmọ ṣe àsọ̀látù fún anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam fallahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa barik ala muhammadin wa ala ali muhammad kama barakta ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid sallim tasliman kathira. وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها وأصلح اللهم لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله